tó bá rò bóyá òkété máa rùn ìyá ẹ lọ́wọ́ òkété ò ní lè rùn ìyá ẹ lọ́wọ́ ṣé kò yé ìyá ẹ òkété ò ní lè rùn ìyá ẹ lọ́wọ́ bí mo ṣe sọ tó bá rò bí òkété máa rùn ìyá ẹ lọ́wọ́ kò ní lè rùn ìyá ẹ lọ́wọ́ irú fún mi yẹn ń sìn ìyẹn máa kú sínú ìṣẹ́ ni honestly torí pé tí ẹ̀dá bá wà tó bá ti mú igi èmi máa gbowó mi padà gbogbo owó tí mo kó fún fún mi tó pe rẹ̀ ní ọmọ òtòṣì gbogbo owó yẹn pátápátá ni màá gbà lọ́wọ́ ẹ̀ tí ò ní kú pẹ́nì kí ni mo sọ fún ẹ màá gba gbogbo owó yẹn pátápátá tí ò ní kú pẹ́nì kò yé ìyá ẹ màá gba gbogbo ẹ ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ní rí fídíò mi mú dání kò yé ẹ <laughs> ìyá ẹ máa fi nǹkan tó fi jù ẹ lọ ó máa fi hàn ìyá ẹ kò yé ìyá ẹ. Mm gbogbo owó yẹn pátápátá ni màá gbà tí ò ní kó pẹ́ni kí ni mo sọ màá gba gbogbo ẹ̀ ọlọ́run ìyẹ́ a sún ẹ̀wọ̀n for the first time ìyẹ́ ẹ máa sún ẹ̀wọ̀n kò yé ìyá ẹ̀ torí ẹ̀ next time tó bá ràn yín níṣẹ́ ẹ máa wò yí pé ah nígbà kan rí èèyàn kan máa ṣe mí lóore gbogbo èèyàn mélòó ni òkété ti ṣe lóore lórí social media tó jẹ́yàn láyé they are woman being wọn kì í ṣe òyàn òkété gangan dà lẹ́nì kò lè bóde kò lè bóde o alákọ̀rí tilẹ̀kùn mọ́rí kò lè bóde o kò lè bóde kò lè bóde dọ̀kásì ọmọ lèrè tilẹ̀kùn mọ́rí kò lè bóde o ò lè bóde ìwọ ló máa pe social services olórí burúkú àwọn social services wọ́n rẹ̀ sí báyìí wọ́n rest nínú United Kingdom olórí burúkú ẹ ìwọ ló máa pe immigration ó lọ ṣe aláyébàjẹ́ ìwọ ló máa pe immigration ìwọ ló máa dọ́kọ lọ́kọ ló máa sẹ́ǹdì òbò sẹ́ǹdì ọyàn sọ́kọ lọ́kọ àwọn ọkọ lọ́kọ àwọn ìyàwó lẹ́sìn wọ́n gbádùn ọkọ wọn wọn ọ̀rẹ́ ní sẹ́ǹdì òbò sẹ́ǹdì ọyàn sí wọn mọ́ ilé wọn ò tún ká èèyàn mélòó ló ti túlé wọn ká ló ti balé ayé wọn jẹ́ èèyàn mélòó ń sìn lọ wo social media how peaceful tó ṣe wà lórí social media ń sìn lọ́wọ́ social media lọ́wọ́ bó ṣe rí kò sẹ́ni tó ń kú pinpinpinpin mọ́ kò sẹ́ni tó fẹ́ ṣe madness one to one million olórí burúkú tí ò ní happiness kò sí happiness nínú ìgbésí ayé ẹ̀ mi tí rí èèyàn láyé ẹ̀ tí ṣe máa ń wá happiness fún ẹ tó mi ìrò bíá mi ìrò bíá mo jí láyé mi kí n dẹ̀ máa sad tí ò bá sí reason tí èèyàn máa fi sad nǹkan tó máa mú mi sad láyé mi bóyá iṣẹ́ mi bóyá ọjà mi any other things is is kò make sense kò make sense sí mi tí boyfriend mi gan tá a bá ní misunderstand ẹsẹ̀kẹsẹ̀ la máa parí ẹ̀ instantly because mi ò mọ bó ṣe máa ń carry grudges do you understand mi ò mọ bó ṣe carry grudges so mi ò ní power fún because i love happiness wò gbésí ayé ẹ lọ́jọ́ tèmi níbo ló padà gbàgbé ìgbésí ayé ẹ sí gbẹ̀rígbẹ̀ <laughs> lórí burúkú <laughs> ìgbésí ìgbésí ayé àwọn pọ̀tọ̀pọ̀tọ̀ ibẹ̀ ni ìgbésí ayé ẹ padà sí nígbà tí Lizzy ohun yìí síta olórí burúkú ó ní a ti jí ọmọ ó ní a ti jí nígbà tán bẹ́ẹ̀ kọrin yìí nígbà yẹn. The Rich Sound Production. ọlọ́ ti orin. aṣọ lọ́wọ́ kì í ṣaláṣe kí ohun tá a béèrè fún ó ti ń ṣẹlẹ̀ hmm? Lizzy Anjorin kò. àwọn tó ń sọ fún ẹ pé máa jó lọ mò ń wẹ ẹ̀yìn yẹn dọkásádé yín ká máa jó lọ mò ń wẹ ẹ̀yìn ẹ mò ń wẹ ẹ̀yìn ẹ dọkásí oní one to hundred oní one to one million oní part one to one million máa jọ lọ mò ń wẹ̀yìn ọ̀dọ̀ kásádé yínká máa jọ lọ mò ń wẹ̀yìn ẹ olórí burúkú ni wọ́n àwọn tó ń bẹ kọrin yẹn ìwọ lọmọ wa sọ pé nínú sọmà ah show is very stressful kò ní yẹ bó ṣe sọ bẹ́ẹ̀ ṣe máa jókòó lélẹ̀ wàá jókòó bí olòṣì oníké bó ṣe máa jókòó lélẹ̀ ó máa jókòó báyìí tó lórí burúkú ẹ máa ṣe part one to one million fáwọn tó jù ẹ lọ nínú ayé tó máa sùn tó máa gbé ẹ mù olórí burúkú olòṣì òbí mo ṣe parí iṣẹ́ lọ sí ayé ẹ níbi tí ìgbésí ayé ẹ délé ni you are wanted of murder Dr. Adéyínká wanted of murder. <laughs> Ah! òun kan ló máa lọ sí United Kingdom ó máa manipulate ọlọ́pàá ó máa ṣe gbá kéèsì yẹn ń lọ dáadáa ní olórí burúkú ọlọ́run bá mi tì ibi tó máa wà títí láéláé nìyẹn ọlọ́run máa ń gbọ́ ibi ẹyẹn ló máa wà títí láéláé tó ní rọ́nà àbáyọ ẹnikẹ́ni tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ẹni yẹn máa dòkú á dòkú ayé ẹnikẹ́ni tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ó máa dòkú àti ọmọ tí wọ́n ti bí sáyé ó ṣẹlẹ̀ dà wọn àti ìtọ́ ti bí sáyé ó ṣẹlẹ́dàá wọn kò sẹ́ni tó ò ṣẹ̀ arúgbó ni o omidan ni o kò sẹ́ni tó ṣẹ̀ ìwọ láì service high service aláyé bàjẹ́ tó bá ń wá ẹni tó fúnyàn lówó ẹ̀jẹ̀ lórí social media ìwọ ni ìwọ ni kò sí ẹnì kankan tó ṣàánú fún kò sẹ́ni kankan tó ṣàánú fún owó ẹkún òun lè ń gbé wọn lọ èèyàn èwo nínú wọn ló ṣoríire nínú wọn èwo gbogbo àwọn tó ti sọ yìí kò ràn lọ́wọ́ ọwọ́ ìyá wà nínú ìgbésí ayé wọn ni ọwọ́ ìyá ó wà nínú ìgbésí ayé wọn ni bí ìgbésí ayé Fọlábó bá gba billions of money ayé ọmọ yẹn wà nínú júùjù lénìí ni ìgbésí ayé ẹ̀ padà síwájú ilé kọ́rídọ̀ iwájú ilé ni Fọlá ti ń ta bar and pint ẹ̀ ibi tí ìgbésí ayé ẹ̀ padà sí nìyẹn ládùú gbogbo shopping mall tó sọ pé ó máa ṣí gbogbo shopping mall tó fẹ́ ṣí fífọlá ládùú gbogbo shopping mall yẹn ó padà ta ọjà ẹ̀ pant and bra ẹ̀ ó padà ta ní ẹnu ọ̀nà ẹ̀ ní ẹnu ẹnu ẹ̀ ló ti ń tà sí gbogbo sí ayé ẹ̀ ẹnikẹ́ni tó bá sọ pé ó fẹ́ ràn lọ́wọ́ tí ẹnìyàn bá sá ẹnìyàn wọn máa gba freedom ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni ẹnìyàn máa padà di ẹni tó lọ sẹ́wọ̀n gbogbo sí ayé ẹ̀ Are you making sense honestly gbèsè are you making sense ṣé kò yé Magbo, máa gbọ́ ọ máa gbọ́ inú mi dùn ayọ̀ mi kún bó ṣojú mi ìwọ ló máa pe migration àbúrò Bukky Jesse wà láyé lẹ́ni o àwa tó pe migration fún wa wà UK ìwọ wà deported <laughs> olórí burúkú wà nígbèrígbèrí ẹ́ ọ̀rọ̀ anamáyẹ̀wà tẹ̀ ṣá pa anamáyẹ̀wà tẹ̀ ṣá pa ó ti rí ó fáìn ju ìyá yín lọ anamáyẹ̀wà tẹ̀ ṣá pa ó dáa ju ìyá yín lọ èwo nínú yín ló dáa tó lẹ́nu ní today of seventeen today eighteen of June twenty twenty four èwo nínú yàláyà yín lẹ dáa tó mi nínú gbogbo ẹ̀yin tẹ́ wá ṣàmì pa èwo nínú yín lẹ dáa tó mi ẹ̀yin olóṣì ẹ̀yin aláyé ń ẹ̀yin alá ẹ̀yin alá ẹ̀yin olóòórùn wò gbé sí ayé ẹ. <laughs> olórí burúkú olórí burúkú o lè ṣì ó ti fi ọkàn wọn balẹ̀ pé kò ní sí nǹkan kan lórí burúkú tó bá ń gbọ́ ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀rọ̀ dìhun ọ̀rọ̀ pé èsì jẹ́ o ọ̀rọ̀ dehun ṣé ò ń bọnú ẹ ṣé ò ń lọ́kì ó tiẹ̀ lè bọnú ẹ ọlọ́run á tún máa pọ̀ sí ló bá ń jẹ́ pọ̀ sí á máa pọ̀ sí á máa pọ̀ sí ó ti yẹ ìbànújẹ́ á máa pọ̀ sí ni hmm, wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́ ni o àgbọ̀ àgbọ̀. Hmm. bàbá Kàsálí tó ń wọ̀n ẹ́ lọ́wọ́ níjọ́ kìíní àná àkọ́bí wọn ọmọkùnrin ni wọ́n fi dì bàbá yẹn fi àkọ́bí ọkùnrin dì ni ìwọ tó bàbá yẹn gangan fúnra rẹ̀ ó ṣépè fún ẹ ó ṣépè fún ẹ nígbà tí kí lorúkọ àǹtí ó ṣépè fún ẹ ìwọ mú òfò aláyé bàjẹ́ inú ìbànújẹ́ ló máa fẹ́ káwọn èèyàn wà torí pé inú ìbànújẹ́ lòun náà máa ń wà o mọ̀ pé àwọn ẹlòmíì wọ́n hate sadness àgàgà tó bá wa tó bá jẹ́ pé sadness person ni ẹ má sùn mọ́ mi tó bá rí mi pé mo sad ó lè jẹ́ àwọn nǹkan àwọn nǹkan ó rí ẹ̀ fún mi láti sad because what is gonna be is gonna be what is gonna be is gonna be. gbọ́ ìwọ o ma sáàdì kú ni wàá sad your monday wàá sad sadness is all over you all over your life who laugh last òun ọmọ fọlá yẹn gbogbo go ẹ̀ pátápátá lo ná sí court case tán owó ní à ah, òǹgbò fọlá máa padà sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ ni kò ní bá mi da fún yàrá ìyá ẹ̀ ó mú gbogbo owó ọmọ yẹn ná sí court case go go tó yẹ kọ́mọ yẹn fi show oríire ilé ayé ẹ̀ ó ná sí court case kí ló dé tí Fọlá ò máa gbé ilé tó sọ pé ó kọ́ fún ilé tẹ máa ṣọ fún ní march àbí má ṣìkọlẹ̀ sílé ni má ṣìkọlẹ̀ sílé ilé Fọlá kí ló dé tí kò gbé bẹ́ẹ̀ kí ló dé tí kò gbé lẹ́yìn why is it taking time for Fọlá to move into the house what is making her not to move in because ó mọ̀ láàrin ìwà àti èmi ó mọ̀ pé ilé Fọlá kọ́ ó mọ̀ pé that house does not belong to fola. olórí burúkú lòun náà ó jẹ́ olórí burúkú ẹ̀dá náà honestly mo máa ń sọ fún yín ṣó ti rẹ́ni tó fún ẹ ní five hundred thousand ẹni tó fún ẹ ní five five thousand every day ó dájú ẹni tó fún ẹ ní five hundred thousand lẹ́ẹ̀kan lọ́dún lọ ṣó ti yẹ because àwọn tí ò yẹ kó o fi owó yẹn ràn lọ́wọ́ ló máa máa ná owó yẹn fún ẹni tó fún ẹ ní five thousand per day ó fẹ́ kó jẹ́ èèyàn lọ́jọ́ ọ̀la tó bá ní sense. because ẹni tó fún ẹ ní five hundred thousand tí family ẹ kan bá ní di hundred thousand nínú ẹ wàá wò pé ah ó sì kù four hundred thousand máa fi ṣe nǹkan wàá gbé hundred thousand yẹn lẹ̀ tó o máa fi ná tán o ò ní mọ̀ bọ́ ẹni tó fún ẹ ní five thousand wàá plan lórí five thousand yẹn per day wà plan lé lórí wà á make it you have to start from lower tó bá ti rí ẹ̀dá tó fẹ́ start from big ẹ̀dá yẹn máa padà pààyàn ni because when you start from the lower level you gonna get there you understand than to start from big place you will never understand you gonna crumble by the time you crumble ò oh, nílé ayé yẹn ó máa dàbí pé kó kúrò láyé ni because you started from where you don't supposed to start but when you started from the lower side why understand gbogbo life why understand Well, yes oh, yeah, kó máa expand but tó bá kàn start be big oh, ni expand you not be able to expand oh, ni mọ bó ṣe le expand wa kàn máa náwó yẹn níyà òní ò ní mọ̀ pé gbogbo nǹkan ẹ̀ decrease ó máa decrease but when you start from the lower side wàá fẹ́ máa increase the business ẹ̀ pé oh no you want it to expand o fẹ́ expand ele o fẹ́ kele pọ̀ o fẹ́ no yes i want to be this i want to but tó bá kàn lọ síbi ńlá lẹ́ǹkan náà ò ní wàá kàn yí pé branch ẹ̀ kan ló ní ni ò ní ẹ̀ expand ẹ̀. because wàá máa wò pé ah ó pọ̀ gan wàá máa náwó yẹn ni à ò ní máa fi replace ẹ̀ by the time tó bá máa wò èyí báyìí wàá kàn yín pé everything ti tán. You need to learn from the scratch. You need to learn from the scratch. stretch. Wàá pè wọ́n ìyá ìyá kíní ìyá ìbejì tó pa yìí. That woman was on her own when you called her pé kó máa bọ̀. Pé wọ́n fi ń ṣe ọmọ ọ̀dọ̀ níbi tó wà ibi tó sọ pé wọ́n ti fi ń ṣe ọmọ ọ̀dọ̀ yẹn she look healthier than when you called her nígbà tó wá sọ́dọ̀ ẹ̀ she look healthy níbi tó níbi tó wà ibi tó tó parọ́ fáwọn ọlọ́pàá pé wọ́n ti ìwọ ló gbé ẹjọ́ lọ sọ́lọ́pàá o o ti rí gbèsè ayé ẹ̀ o ti rí gbèsè ayé ẹ̀ you are the one that pick the call you call the police that wọ́n fi ìyá àbèjì ṣe ọmọ ọ̀dọ̀ ó gba ọmọ yẹn àwọn yẹn step down àwọn yẹn ò bẹ́ẹ̀ fà á wọn ò because wọ́n mọ̀ pé àwọn ṣe ọmọ yẹn láàánú ni because everything táwọn yẹn ṣe ò lè ṣe ò lè ṣe ó dàbí ìgbà tí síkírà àló tó ń tọ́jú ìyá eh, tó ń tọ́jú ah, nímọ́tà ni tí kan dé tó sọ pé òun wà nílùú òyìnbó tó sáré lọ gba nímọ́tà tó sáré lọ gba rámọ́tà báwo wá ní ayé Rámọ́tà nígbà tí ẹni tó wà nílùú òyìnbó tó sáré lọ gba ayé tó sáré lọ gba Rámọ́tà you need somebody that live in Nigeria láti take care Rámọ́tà not somebody that live in obodo òyìnbó just once in a year tó máa ma lọ síbẹ̀ they don't understand ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló dẹ̀yìn lẹ́yìn Rámọ́tà nígbà yẹn because of that lady tó ń pè ní Síkírà Àrò that was the reason why they are helping Rámọ́tà not because of Ramota because he be keep it over below. influence Síkírù Ààrẹ one rẹ to Ramota they make everything. ta ni secure Síkírù Ààrẹ wà nínú ìgbésí ayé Ramota ni up till today Oh máa níbi tọmọ yẹn máa ti there are some people that they don't supposed to be in your life tán fi tipátipá wà nínú ìgbésí ayé ẹ instead of you to tell them that no i don't want you guys because nítorí olè tó wà lójú ẹ olè ògbésí aye fola fọlá tí wọ́n fún ní ṣọ́ọ̀bù wọ́n fún fọlá ní ṣọ́ọ̀bù nǹkan ẹyọkan tó yẹ ká bèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó mo wí pé gbogbo spíkà ò bèrè lọ́wọ́ ẹ̀ wọ́n fola. fọlá ra ṣọ́ọ̀bù fún fọlá ṣé àjà ni àbí kòyí àbí bọ́lá sọ pé wọ́n ti ra ṣọ́ọ̀bù fún fọlá kí ló dé tá a lè béèrè pé níbo ni ṣọ́ọ̀bù yẹn wà kí ló dé fọlá wá di ẹni tó ń ta àjà níwájú ilé ó yẹ ká lè béèrè torí pé gbogbo pépà ló gbé kí ló dé tí pépà ò gbé kí ló dé tí yorùbá um, bbc yorùbá ẹ̀yin olórí burúkú olóṣèyí Vanguard ẹ̀yin the punch wèrè kí ló dé tẹ́ ẹ̀ gbé nígbà tí fọlá wà níwájú ilé tó ń tajà níwájú ilé níbo ni ṣọ́ọ̀bù yẹn wà níbo ni ṣọ́ọ̀bù yẹn wà ṣọ́ọ̀bù yẹn kí ló wúkọ ṣọ́ọ̀bù yẹn níbo ni ṣọ́ọ̀bù yẹn wà ṣọ́ọ̀bù tí Ìyábọ̀ Òjó sọ pé òun wà fún Fọlá níbo ni ṣọ́ọ̀bù yẹn wà kí ló ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù tí ò wọ five months kí ló ṣẹlẹ̀ ṣọ́ọ̀bù yẹn wọ five months ṣé wọ́n ti ìjọba wó ṣọ́ọ̀bù yẹn wálẹ̀ ni ó wọ wálẹ̀ ẹ̀yin olóṣì you will see people tó yẹ pé their life is just a kí ni máa pè náà ayé àwọn ẹlòmíì ayé procrastination ni lásán procrastinate kọ́kọ́ fi ayé ẹ ṣe procrastinate kò sí nǹkan kan tó ń fẹ́ ṣe nínú ìgbésí ayé ẹ those are the people that your life tó máa máa attract wọ́n kàn wá ń bẹ́ẹ̀ ni wọn lè ṣe nǹkan kan fún ẹ good morning ah, sister mi tó gbàsíkì those are the people that you run to they just want to make something from your life for people to think pé wọ́n ràn yá ẹ lọ́wọ́ wọn ò dẹ̀ ràn yá ẹ lọ́wọ́. ẹ lọ wo gbogbo àwọn kinní yẹn ọmọ yẹn wá bọ́ síta wá wà lórí ọ̀kadà ó ní pé òun ò fẹ́ oore ìnira ìwọ olórí burúkú òkété wá bọ́ síta wá ní o ti yọ owó o ti yẹ ẹsẹ̀ kò ní bá mi da fún ìyá ẹ̀ she was saying later express her mind ọmọ yẹn wá bọ́ síta ó ní oore ìnira olóhùn ò fẹ́ because ó mọ̀ ìpè rọ́lẹ̀ kò sí kankan tẹ́ ẹ ṣe fóun nothing abọ́síta jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ilé tẹ̀sán pé ẹ fún fọlá ẹ fún fọlá ní two hundred and fifty thousand naira láti fi orúkọ ẹ láti fi gbowó olórí burúkú ọmọ àlè ṣé wo lè jẹ́ láńlọ́ọ̀dù láyé ẹ ni ilé tí wọ́n fún ẹ ilé tí wọ́n fún ẹ nígbà tí ilé yẹn pé two years ẹni tó wà nílùú òyìnbó wọ́n lé ẹ kúrò nínú ilé yẹn wọ́n lé ẹ kúrò nínú ilé yẹn ilẹ̀ tí wọ́n kọ́kọ́ sọ fún ẹ pé kó wá lọ jó níbẹ̀ ilẹ̀ tó wá lọ jó tó sọ pé àwọn ti ralẹ̀ fún ẹ tó lọ jó níbẹ̀ má bá ẹ gbélé yẹn síta kò ń ṣe eléyìí tí wọ́n kọ́ fún yìí ilẹ̀ yẹn tó lọ jó níbẹ̀ kí ni Fọlá sọ fún ọ̀rẹ́ ó sọ fún ọ̀rẹ́ pé òun ò fẹ́ pé ibẹ̀ yẹn inú igbó ni pé wà ìtọ́ ṣe máa kọ́lé fóun nínú igbó. àṣé wọn ò ní padà kọ́ ilé kankan fún ẹ ògbésí ayé ẹ ìgbésí ayé ẹ padà di tẹ́nàntì láíláí ni ayé ẹ padà di tẹ́nàntì ìgbà wo ni Dorkas Adéyínká máa jẹ́ kí Fọlá lọ gbé nínú ilé ẹ̀ ìgbà wo ló máa lọ gbé nínú ilé ẹ̀ torí Fọlá ẹ kọ́lé fún Fọlá títí títí títí tí ó ní gate ó ní gate man gate man wà ní gate man gate man ẹ̀ gan ó nílé gate man Fọlá gan òun náà nílé nínú ilé yẹn ẹ kọ́ security ilé fún security tó máa máa ṣọ́ Fọlá who are you who are you deceiving ta lẹ ń deceive ta lẹ ń deceive. Eh? Fọlá estate ha á màbí Fọlá estate lọ́jọ́ tẹ̀lé Fọlá shopping mall dà olórí burúkú dọ̀ka sí á màbí Ṣọlá shopping mall èyí ló máa jẹ́ lẹ́sìn fún ẹ̀yin ènìyàn lójú kòkòrò ẹ̀yin tó yẹ pé ojú yín kòkòrò ló wà ń bẹ̀ eléyìí máa jẹ́ lẹ́sìn fún yín olójú kòkòrò yín tó yẹ pé kòkòrò ojú yín kòkòrò ojú yín eléyìí ló máa jẹ́ lẹ́sìn fún yín it is not everything that is greater, that is gold. I can come on social media ṣé ti yẹn kí n lọ síbi tán ti ń ta mọ́tò tuntun kí n sọ pé mo ti ra mọ́tò ó ti yẹn sìn I can do that this is abroad of course abroad lele. mo lè wọ wo any property kí n lè ṣe live chat property tí mo fẹ́ rà lélẹ́yìí o I can do that. Because it's not part of my life. That is what we call fake life. But when you see people that their life is very, very not fake, it's real. Ẹ ní fẹ́ àwọn àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Àwọn olórí burúkú òkété fún ara ẹ̀ kò United Kingdom kò ní ilé nínú United Kingdom ilé nọ́ọ̀sì ló ń gbé ilé nọ́ọ̀sì ló ń gbé Google address ilé ẹ̀ ilé nọ́ọ̀sì ló ń gbé ní uh, Abewood ilé nọ́ọ̀sì nọ́ọ̀sì ló ní lẹ́yìn when nurse was when nurse tẹ́ bá wo gbogbo complaint tí nurse ṣí Okete was a secretary he was a black Nigerian kò níwèé nígbà yẹn nas was a british tẹ bá wo gbogbo ilé iṣẹ́ tí nas ṣí tó ṣí pẹ̀lú orúkọ to wà lórí ilé yẹn tí òkété ń gbé was a british òkété was a nigeria it mean pé òpé tó níwèé nígbà yẹn it mean nurse nas ló fún níwèé ṣé ti yé yín. torí ilé iṣẹ́ ó ṣàlógbé títí títí ó fi dàgbà bóyá nítorí ẹ̀ ìyá ò jà fún ìwé ẹ̀. a máa parọ́ fún yín èèyàn mélòó ló ti wà lórí pílàfọ́ọ̀mù òkété tí òkété sọ pé àwọn ah, ti kọ́lé fún o yàtọ̀ sí afọ́jú gbẹ̀rígbẹ̀ tó ń bá sùn ìyẹn ń do ni nà ìyẹn ń do tó ìmọ̀ wí yẹn wẹ̀ tó wọ agbádá tí àwọn àwọn àwọn èèyàn tó wà nínú ayé gangan wọn jẹ́ ń sọ fún ẹ wọn ọ̀run agbádá bẹ́ẹ̀ yẹn mọ́ wọn ọ̀run agbádá bẹ́ẹ̀ yẹn wọn wọ owó aṣọ bẹ́ẹ̀ yẹn mọ́ because ó ń do afọ́jú gbẹ̀rígbẹ̀ èèyàn mélòó ni òkété ti kọ́lé fún nínú nínú nínú tìmẹ̀ pé òun fẹ́ kọ́lé fún o yàtọ̀ sí afọ́jú gbẹ̀rígbẹ̀ because ó ní láti kọ́ fún because ẹni tó ń do nìyẹn ta ló fẹ́ dowó èèyàn bẹ́ẹ̀ yẹn bó ṣe rí yàmàyàmà yẹn. ta ló fẹ́ dowó èèyàn yẹn pẹ̀lú bó ṣe rí yàmàyàmà yẹn ẹni tí ò ní class ẹ wo gbogbo àwọn olòṣì èèyàn tó wà lẹ́yìn ẹ̀ tọ́jọ́ rìn lójú títì àwọn classless people ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ yẹn inú mi dùn kó o wà nínú ìhàmọ́ ibẹ̀ ló máa wà títí lálẹ́ tí ò ní rẹ́ni yọ ẹ́ honestly ọlọ́run abẹ́ ọlọ́run á bá mi tì ẹ́ mọ́lé ni ìwọ ló máa lo pófà àwọn èèyàn o máa lo pófà àwọn èèyàn ẹ má lo pófà mi ẹ má lo píkṣọ mi ẹnikẹ́ni tó bá lo píkṣọ mi màá gbé àkáǹtì yẹn wálẹ̀ màá flag ẹ̀ wálẹ̀ ẹ má lo píkṣọ mi ó ti yẹ yín sìn ẹ má lo píkṣọ mi ṣó ti don't use my picture because mi ò mọ̀ ọkọ mi ò mọ̀ ọkà do you understand I cannot type in English my English is not proper don't go and use my picture to go and constitute nuisance drop off my picture I don't want I don't want it drop it I am going round I'm searching for anybody that is using my picture Do you understand? Don't let them take it. Do you understand? You see how they personate Abike Jagaban? They personate Abike Jagaban and they now take it to police. If anybody personates me, Mamu. Mamu nítorí ẹ̀ ni wọ́n ṣe kò sí nǹkan tí wọ́n gbé lọ sí pólíìsì nípa mi ṣé ti eyín wọ́n òfo ni wọ́n dé bá ń bẹ̀ òfo òfo ni wọ́n bá bọ̀ ń bẹ̀. They personate Abike Jagaban. They open another profile picture. Name it Abike Jagaban. Type in with her name saying sorts of nonsense and they now cop it they now take it to the police but wọ́n ti gbàgbé pé àwọn Abike Jagaban profile is always on public always on public A profile is always on public. profile yẹn bá di méjì nígbà tó dé police station etí ibi táṣìírí wọn ti tú nígbà tó dé police station profile yẹn di méjì ibi tí ọlọ́pàá ti mọ̀ yìí pé ti Àbíkẹ́ Jagaban gangan lélẹ̀ because they can search for you and they can enter you straight away but the one that they do they lock it it was on friends only Àbíkẹ́ Jagaban one was on public ṣe bí Ọlọ́run ṣe tú àṣírí wọn. Don't use my picture use someone else anybody that use my picture even though you block me I am on this Facebook mo kọ́lé síbẹ̀ ni if you block me with all my pitch with all my profile that you know <laughs> I have millions of profile wò mí I have lot of profile that is not even occur to you tí màá fi gẹ̀ẹ́tì ẹ̀ tó bá mọ̀ pé ó ń jà don't use my profile picture if you use my profile picture I'll bring that account down trust me I'm doing that. you can use and Anjorin picture is uh, kí ló wúkọ ẹ ọ̀gá nìyẹn you can use Abike Jagaban picture àwọn ọ̀gá nìyẹn please don't use my picture mi mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni yan máa wò pé àjẹ́ kò lo picture náà mi ò fẹ́ mọ́ wọ́n fi ń ṣe ibi fún yàn wọ́n fi ń ṣe ibi ni ibi tí dọ̀kásì kan wọn dé nìyẹn ó upgrade wọn débẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run jù lọ gbogbo àwọn tó upgrade débẹ̀ sí gbogbo wọn ló ń ẹ̀wọ̀n because wọ́n mọ̀ pé iṣẹ́ burúkú ni wọ́n ṣe ẹ wò gbésí ayé wọn èmi ìgan wá sórí social media wọ́n ń kà kò mọ̀ pé òun confection ni àwọn video. yẹn confection ló jẹ́ confection ló jẹ́ there are some videos ẹ pé you need to think before you talk because when you talk àwọn kan wà tó máa be gbé lọ síbi tó yẹ kó lọ that is a confection. and thank God UK ó ti UK they will do thoroughly investigation I'm telling you they will do thoroughly investigation how can somebody sit and say, ma ma shop sure lost some money"? who does that ta ló máa who does that jọ tí ó bá máa lọ sẹ́wọ̀n nínú ìlú yìí kí lẹni ẹ̀sùn wo lẹni ẹ máa ṣe ná mo ń question lọ́wọ́ yín Iwe ẹ̀sùn wo lẹni ẹ máa ṣe tó máa fi lọ sẹ́wọ̀n mo ń béèrè. irú ẹ̀sùn wo lẹni ẹ máa ṣe tó máa fi lọ sẹ́wọ̀n hmm? <laughs> ẹ káàárọ̀ irú ẹ̀sùn wo lẹni yẹn máa ṣe tán wàá fi lọ sẹ́wọ̀n ẹ dẹ̀ sọ̀nà bíi pé kán wá gun ẹ mọ́ bíbà àbí ẹ mò ń béèrè ni àbí kán já báàgì gbà lójú títì àbí kéèyàn pick pocket ṣé ni yẹn máa lọ sẹ́wọ̀n ẹ mò ń béèrè àbí kò nàyàn ó sì yẹ ọmọ pé tẹ́jọ́ ò bá ti jáde wọn nílé wọn nílé mọ bó ṣe máa ṣọ́ bọ̀tẹ́jẹ̀ bá ti jáde ó ti yẹ ẹ́ sìn tí o mọ̀ pé ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ tí o ti rí bẹ́ẹ̀ àbí kó lo weapons mm, different type of weapons intend to kill <laughs> different type of weapons kó lò báwo ni èèyàn ṣe máa lọ sẹ́wọ̀n nílùú òyìnbó irú àwọn ẹ̀ṣẹ̀ wo bóyá kó lọ ṣe burglary kó lọ jalè nílé onílé kó wá pa wọ́n níbẹ̀ ṣé o mọ̀ pé ó di dandan kó lọ sẹ́wọ̀n níbẹ̀ ẹ́ because me understand some some bloggers lórí social media yìí you know when Cancerbot talks Cancerbot máa sọ ọ̀bí ẹni tá ayé ẹ̀ ti bàjẹ́ ni ayé yẹn ti bàjẹ́ already sí rẹ́mẹ́dì nínú ìgbésí ayé ẹ̀ mọ́ kò sí nǹkan kan táwọn èèyàn ń lẹ́nìí mọ́ lórí ẹ̀ nígbà torí ẹ̀ tiẹ̀ ti pa gbogbo ọpọlọ ẹ̀ ti yòrò kándù tó ń jó nínú ìgbésí ayé ẹ̀ ó ń jẹ́ kí ìgbésí ayé ẹ̀ yòrò sọ ọpọlọ ẹ̀ yòrò ni ká sọ́bọ̀dù á sọ pé Lizzy ò sí màmẹ́ ò dé lọ gbé níbi tó wà kó bá sín olóyìnbó kú tó yẹ pé everywhere ló fi ń wá olórí burúkú owó tó wá títí títí tí ìgbésí ayé ẹ kí kò ta sánsán ìgbésí ayé ẹ wà ní jùjù ní cancer board ìgbésí ayé ẹ ohun ohun smelling ìgbésí ayé ẹ ò dáa àkísà ló ń wọ̀ láṣọ look at your life you are sixty three but you are suffering ò ń suffer gan cancer boy is suffering ìgbà tí ò da fún tina báwo ló ṣe ní sọ́fà let me talk to you as a mother ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ mother lórí platform yìí ẹ má jẹ́ wọn mọ́ o ìyẹn tó bá ṣiṣẹ́ kí ọmọ yẹn náà kó jí ọmọ láyé kò sí iye ọmọ tó lè bí láyé ẹ tí àkọ́bí ẹ tó gbìyànjú tí àkọ́bí ẹ jẹ́ èèyàn nínú ayé àwọn tó kù máa jẹ́ èèyàn àwọn wo ṣé o mọ̀ kó di dandan kọ́ mọ́ kàwé tí àkọ́bí ẹ tó kàwé débi tó yẹ kó kàwé dé àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà máa kàwé àwọn tó wà lẹ́yìn ẹ̀ máa kàwé òun ló máa fi jẹ wọn mọ́ ṣùgbọ́n tí ayé àkọ́bí ẹ bá ti wọ́ ayé àwọn tó kù náà ti wọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí kásábọ̀dù nìyí nítorí ẹ̀ ni oúnjẹ ìnira lóúnjẹ lọ́lọ́run ṣe fi oúnjẹ sínú ìnira ìgbésí ayé cancer ṣe wà nínú ìnira ibu cancer èyí tó máa ní Nigeria police you have to put Abike for wanted or ni you are a ghost that is living among the living ghost walking cops. ó ní báwo ni Nigerian police wo lórí burúkú nígbà tó sọ fún pé kó sọ fún tó sọ yí pé Tinubu ti kú olórí burúkú ẹ Nigerian police yóò máa fi ẹ́ sínú. Si wanted list wọn lórí burúkú ẹ wọn ò fi ẹ sínú wanted list yẹn mu nígbà tó lórí burúkú ẹ sọ yìí pé president Tinubu president Buhari ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù olórí burúkú ẹ Nigerian police wọn ò fi ẹ sínú wanted list wọn. ìwà aláyé bàjẹ́ aláyé run jọ what of what is the reason why Nigerian police will put Abike for wanted. Has she murdered anybody? Has she stake anyone? Has she extort anybody's money? Ṣó ti máa stalk àwọn èèyàn káàkiri? Ṣó ṣe cyber stalking? Ṣó fraud anybody bí òkété ṣe ń fraud when you're lórí social media? o ma n sọ̀rọ̀ nígbà tó yẹ pé oúnjẹ tó ń jẹ wà nínú ìnira inú ìnira ló ti ń jẹun ó máa sọ̀rọ̀ bí ẹni tó rí òpè na of course orí òpè nígbà táwọn ọmọ ẹ̀ ò jẹ́ nǹkan kan nínú ayé wo tina for example wo ìgbésí ayé tina for example wo ìgbésí ayé tina for example wo bí ayé tina ṣe rí wo bùnmi last born ne wo ìgbésí ayé bùnmi bó ṣe rí. wo Bùnmi last born ẹ bó ṣe rí ìgbésí ayé Bùnmi ò tiẹ̀ is not where to be kò sí ẹ̀ síbi tí ìgbésí ayé Bùnmi ti wù mí ayé Bùnmi bàjẹ́ ni olórí burúkú ẹ̀ mọ́ máa sọ̀sọ́kùsọ̀ o ò ní dùnú ìwọ fúnra rẹ ọmọ mẹ́rin ló bí ìkan ya wèrè ni ó fòṣọ́lẹ̀ lọ́sàn kan òru kan ó ya wèrè ni ọmọ mẹ́rin ló bí kò yé ìyá ẹ̀ ìkan ya wèrè nínú wọn ni. tó fòṣàn lẹ̀ tó ya wèrè ìkan ya wèrè nínú wọn ọmọ mẹ́rin ló bí cancer board ìkan fò ṣánlẹ̀ ó wá sọ fún wa bó ṣe máa ń mu gbò ìwọ náà ló fẹnu ara ẹ sọ mo bẹ́ẹ̀ gbé fídíò yẹn àwọn fídíò ẹ tí bá ti ráyè màá kàn máa gé sórí péjì mi ni àwọn fídíò ẹ tó ti ṣàlàyé abẹ́ gbé kan sí sí bó ṣe ṣàlàyé bí ìyá ẹ ṣe jáàjì abẹ́ gbé sí tí bá ti kúrò lọ́la ìyá ẹ bó ṣe ń kà tó ṣe fẹ́ mú ẹ wọnú ẹgbẹ́ àjẹ́ ìyá tó bí ẹni o ó sì yẹ má bẹ́ẹ̀ gbé o ni ní lárí lórí ọmọ Cancerbot o ò ní lárí lórí o ò ní ìwọ máa ń sunkún lórí o sunkún ni lórí àwọn ọmọ tó bí mo bẹ wá lórí péjì mi ni o mo bẹ gbé síbẹ̀ ìwọ máa ń sunkún lórí àwọn ọmọ ẹni o ò láyọ̀ lórí ọmọ Cancerbot so ó di dandan tó bá ti rí àwọn tó dáa fún tí ìgbésí ayé àwọn ọmọ wọn da inú máa ma bí ẹni nígbà tọmọ mi ò mu gbó tọmọ mi ò mu sìgá olórí burúkú. mo ń bọ̀ mo ń bọ̀ nọ́mbọ̀ mm, mi fẹ́ bẹ́ẹ̀ yọ àwọn tó ń pè wá lẹ́mẹ̀wá yìí. ọ̀rọ̀ yẹn mú fún ṣùgbọ́n ó ní pé lẹ́kọ̀ọ́ pé sixteen ó dagán nìgàn èwo ni ọmọ wa pé sixteen nínú wa tó dagán nìgàn no no ọmọ àbíkẹ́ first born ẹ̀ ó ti wà ní uni ó wà ní uni báyìí ọmọ tèmi náà àkọ́bí mi ó wà ní uni ó ayé títí ẹ sixteen years ni lẹ́kọ̀ọ́ ti di agán nìgàn ló ti ya wèrè ọmọ pé sixteen years ó da gan ni gan ṣùgbọ́n lẹ́nu ara ẹ ló ti sọ o eléyìí ò ṣe ara bu o ọ̀fẹ́ ẹnu ara ẹ sọ ni. ó ní pé tó máa gbé bébì sínú mọ́tò ọmọ pé ọlọ́pàá ò ní dá wọn dúró ọmọ ẹ wá di ẹni tó mu gbó. ṣùgbọ́n lẹ́kàn nìyẹn o second born ni by your mouth. àwa mélòó la jẹ́ speaker lórí social media yìí tọmọ wa jí agánigan none of the us sí kankan nínú wa ọmọ títí ẹnìkan ló dé agánigan torí pé ìṣe rere àwọn ènìyàn máa ń bí ẹ nínú cancer board aláyé bàjẹ́ olórí burúkú tó gbá sí. ìyá àbí ni obìnrin. máa gbọ́ máa gbọ́. wọ́n lọ gbé tọmọ sí wálé. ṣùgbọ́n. wọ́n lọ gbé tọ́ àṣetọ̀ kí ni tọmọ mm. sí àkọ́bí ẹ lóbìnrin nígbà tó máa kọ́kọ́ bímọ fún èèyàn tọ́mọ̀sì tó bímọ fún jọ̀ǹkì ni jọ̀ǹkì ah olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ o hmm. olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ tó jẹ́ kí n ya bàrà sọ́dọ̀ ẹni tó ń fa gbó tó ń fa sìgá olórí burúkú tó jẹ́ kọkùnrin rédíò mi hmm. àkọ́bí ẹ mi ò ní sunkún lórí ọmọ ọmọ yìí ò ní sunkún lórí gbogbo tó lọ́n fún yín lágbàdo àfọwọ́ láàrin ọgọ́rùn èèyàn máa ní kú sí ẹkún. ẹ mọ̀ pé tó bá ń tagbó tó máa gbé bébí sí tó máa gbé bébí sí inú mọ́tò lọ́gbọ̀n ni. ẹni tó ń tagbó òun ló gbé ọmọ fún pé kó máa bí ẹ gbé sínú mọ́tò ibi tán ti ń tagbó máa gbọ́ ọ máa gbọ́ ọ ṣe òru. ṣùgbọ́n ní ibi ẹ lọ síkà ni màá bẹ lọ síkà ṣùgbọ́n wá ń ké wá ń sunkún ọmọ wo sixteen years ó di agánigan òun ni lẹ́kan second born ni agánigan ni ó ya wèrè tá a bá sọ pé second born ẹ ya wèrè it's for real we are not lying this is not our book lẹ́kan ya wèrè mú ẹ lọ́wọ́ ni when he was 16 years old cancer board ó dùn mọ́ mẹ́nẹ́ná gangan by your mouth your word of mouth ó máa dìgbà tó ti ṣe fídíò yẹn nígbà tó máa ń gbé pọtumọ́tò sórí inú ilé ẹ òun ló ti ṣe fídíò yìí nígbà yẹn tó máa ń gbé pọtumọ́tò tó máa fi ń há òun ló ti ṣe fídíò yìí ìwà aláyé bàjẹ́ ó wò bí òun wá pitiness you don't know that you are saying the truth. àwa tá a ṣe ọmọ ọ̀dọ̀ gan-an òye ìyá ẹ̀ àṣà gan-an nìgan àmọ́ nǹkan tó ń pè ní igbó mo mọ̀ nǹkan tó ń pè ní sìgá láyé mi mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ my life was not wayward ìwọ nìkan ló ní wayward child ìwọ nìkan ló lọ́mọ tó ń fagbó ìwọ nìkan ló lọ́mọ tó ń ya wèrè ìwọ nìkan ló lọ́mọ tó ń ṣaṣẹ́wó tí àwọn jọ̀ǹkì tó ń dó look at your life water year ti finish ìwọ ló fẹ́ sọ̀rọ̀ ìyá Lizzy Anjorin ìwọ ló fẹ́ sọ̀rọ̀ Àbíkẹ́ jagaba tóun fúnra rẹ̀ tó parí yunifásitì tí àkọ́bí ẹ̀ tó wà ní yunifásitì láṣẹ tẹlẹ́dùmarè second one náà máa lọ síbẹ̀ tí ò ní sí nǹkan kan tó máa ṣe àwọn ọmọ Àbíkẹ́ Jagaban láṣẹ tẹlẹ́dùmarè nǹkan kan ò ní ṣe àwọn ọmọ tèmi náà gbogbo èpè tó ṣe pátápátá lórí àwọn ọmọ lórí social media yìí orí àwọn ọmọ ẹ ló lọ cancer board àṣàbí ọmọ Fóyèkẹ yáyì gbogbo èpè tó ṣe pátápátá lórí àwọn ọmọ lọ́mọ orí àwọn ọmọ ẹ ló lọ tó gbáski tó gbáski licious shagaliciously ògbésí ayé ẹ ó wà di jùjù at sixty three àwọn wa ní òrò oúnjẹ jẹ òrò oúnjẹ gidi jẹ wọn ò bí ìyá ẹ re kò yéye wọn ò bí ìyá ẹ re kí ìyá ẹ jẹ oúnjẹ gidi ò ní lè jẹ you cannot shop it ìyá ò ní lè jẹ máa bẹ post oúnjẹ kan sórí WhatsApp sórí Facebook ó sì ìyá ẹ kò lè jẹ tó máa fi kú tí ìyá ẹ máa fi kú ò ní lè jẹ òye ẹ ìyá ẹ kò ní lè jẹ oúnjẹ yẹn tó máa fi kú ìwo ló ṣe aláyé bàjẹ́ alágàágàágà ọmọ bọ́ àwọn tó ga ògbé sí ayé ẹ nítorí pé gbogbo àwọn tó ń tẹ̀lé wọn ti mọ̀ pé onírọ́ ni ẹ ògbé sí ayé ẹ wọ́n wá padà lẹ́yìn ẹ níjọ́ Sunday five hundred ló ń wo wèrè yẹn lẹ wá ń jí mi fún kémi wá wo ṣó èmi mi ìmọ̀jọ́ tí mo ti sọ pé mo fẹ́ wo ṣó ẹ̀ mi mọ ọdún tí mo ti ti mi mọ oṣù ìwé mélòó tí ṣú ẹ fíríkì mi lórí kò sí nǹkan kan téèyàn máa gbọ́ àbí kéjẹ gaba tó bá wà níta báyìí máa súré bọ̀ ni máa súré bọ̀ ni kí n máa dáná lọ́wọ́ máa gbé fóònù yẹn síbi tí mo ti ń dáná because wàá rí nǹkan tangible kan láti mú kí Lizzy wà níta wàá rí nǹkan tangible kan láti mú olórí burúkú yín tẹ bá wà níta kí lèèyàn fẹ́ mú lórí gbá yín nothing àfi ìbànújẹ́ torí oníbànújẹ́ ni ẹ́ second born ẹ àkọ́bí ẹ oníjọ̀ǹkì ló fún lóyún àwọn ọmọ méjèèjì Joy àti Jessica àwọn jọ̀ǹkì ló bí kò gbé sí ayé ẹ olórí burúkú ẹ wá wá wá wá sórí social media with your full shares wà á máa bá àwọn tó jẹ́ pé wọ́n rán ọmọ wọn lọ sí yunifásitì Lizzy Anjorin rán ọmọ ẹ̀ lọ sí yunifásitì ó tún rán lọ sí ìlú òyìnbó ó lọ sí Amẹ́ríkà ọmọ ẹ̀ ò mu gbó kò mu sìgá kò ṣíralẹ̀ kò ṣóbò síta tọmọ yẹn fi ṣe wedding kò ṣóbò sílẹ̀ tó fi ṣe wedding ọmọ yẹn ò ṣóbò síta. kò dọ́kọ lọ́kọ olórí burúkú kò fẹ́ jọ̀ǹkì lọ́kọ. ìwọ lórí burúkú ìwọ nìkan ní orí burúkú wà nínú àwọn ọmọ ẹ òfò àti ẹkún àti òṣè ó wà nínú àwọn ọmọ ẹ ìwọ ló máa ní máa jókòó olóṣì aláyébàjẹ́ ẹni tó yẹ kó ti ra pósí fún tó yẹ kó o ti mọ pósí tó máa fi sí ẹ kó o sọ pé kán bẹ dírẹ̀sì o rí pọ́n ti ń dírẹ̀sì pósí sìn olóṣì tó yẹ kó o ti rí pé o ti kú o ti dòkú ayé tó yẹ kó o ra pósí ẹ kó o pa àwọn tó máa ń dírẹ̀sì inú pósí kán bẹ dírẹ̀sì pósí ẹ lẹ̀ olóṣì torí o máa string kú ni o máa string kú ni wàá string kú ni bó ṣe máa rí lélẹ̀ by the time tó bá fẹ́ kú ìwọ tí gbèsè ayé ẹ ti wà ní júùjú aláyé bàjẹ́ ó má má bínú àwọn tó lógo olórí burúkú olòṣì oníṣẹ́ ó gbọ́ tó máa ma sọ yí pé ó lè wọṣẹ́ yẹn aṣọ tí Lizzy ń ah báwo lèèyàn ṣe máa ta um, lẹ́sì hundred thousand olómi burúkú nígbà tó yẹ pé ìgbésí ayé ẹ̀ oní ten naira ni aṣọ AliExpress tó ti balé ayé ẹ̀ jẹ́ ò lè wọṣọ gidi ọjọ́ nǹkan ẹ̀yí ẹ̀gan aṣọ AliExpress lórí burúkú wọ̀.